كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعد الثمود ولقد أرسلنا ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه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 فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba alágbára ọba elétò ọba tó tún fún wa ní àǹfààní láti tún lè máa tẹ̀síwájú nínú tafsirul Qur'an ní òní tí í ṣe yawmul ahad ọjọ́ kejì nínú oṣù Ramadan èyí tí ó ṣe dédé ọdún 1443 abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má ṣe eléyìí náà lọ́kàn fún wa tí ó gba ẹlẹ́sìn lọ́wọ́ wa alibarika inú Ramadan kí ọlọ́run ọba kó fi lọ kíríkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa insha Allah ta'ala gbogbo ìgbà náà ni tafsiru ń lọ ní markasi wa níbí báyìí markasu dari sunnati al-islami bi madinati Akure bi tafsiru al-Qur'an bó ṣe ń wáyé nínú Ramadan báyìí bẹ́ẹ̀ náà ni halkatu tafsir al-Qur'an ni òye máa wáyé lóòrèkóòrè ní àwọn ọjọ́ tí kìí ṣe inú oṣù Ramadan lónìí pẹ̀lú ògbó ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a lẹ́sìn súwúrọ́tù Hud àyà 88 láti dúró ṣùgbọ́n àyà tí a ti bẹ̀rẹ̀ lẹ́nìí àyà 84 a sùnwọ́ mókè torí pé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lẹ́sìn ọ̀nà ni ọ̀rọ̀ nípa ìtàn anabi shu'aib aleyhi salatu wa salam òun àti àwọn ìjọ rẹ̀ àwọn tí ọlọ́run rán sí. àwa sì mú ìtàn náà àti ìbàdílẹ̀ ó dáa púpọ̀ kí a tún lọ tún gbé látòkè kó má ṣe pé láti àárín òun láti mú un kábà lè gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ náà ká sì lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀. Súratu Hud àyà eighty four ibẹ̀ náà ni a ti máa tafsir wa lọ́dún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف وإني أخاف عليكم عذاب يوم محيط. عبرات مع القرآن pẹ̀lú gbólóhùn a'udhu billahi minash shaitonir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نوع مضامين تنبى منه القرآن الكريم alkisọ ìtàn ó ń bẹ nínú àwọn tí alukur'an tó kó sínú wáàsí ń bẹ nínú alukur'an ìtàn ń bẹ nínú alukur'an òwe àfiwé ó ń bẹ nínú alukur'an alkisọ. والموعظة والمثل gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló papọ̀ pẹ̀lú èrò kọ́rọ̀ ọlọ́run kó lè yé wa ọlọ́run ọba sọ̀rọ̀ rẹ̀ nífọ̀ọ́sí apòwe aṣàfiwé amú ìtàn wá nípa àwọn kan tí wọ́n ti lo ayé ṣáájú wa àwọn tí wọ́n lò dáadáa ọlọ́run aṣọ tán wọn ká lè rí àríkọ́ṣe lára wọn àwọn tí wọ́n lo ayé tí wọ́n fi tẹ̀mí ayé wọn ṣe lọ́hún ọlọ́run aṣọ wọn fún wa nínú alukur'an kábàá lè rí àríkọ́gbọ́n. nípa abitọ́rọ̀ wọn kángun sí níwájú ọlọ́run láyé mi. àǹfààní tó ń bẹ níbi àlùkìsọ̀ nínú alukur'an òun náà ní wípé lìnàtà ìmọ̀ọ́dì ha káàdì gbáwà látara àwọn ìtàn tọ́lọ́mbà sọ nínú alukur'an ibi tá a bá tafsiri wa dé láti máa bẹ̀rẹ̀ lónìí. ní rọmọbọ́ọ̀nù tèmi ó náà ní kírísítọ́tù ṣọ́áìb wà á ń lè mẹ́díàní ìtàn ànábì ṣọ́áìb àti áńlù mẹ́díàní àwọn ará mẹ́díàní kí ni tó ṣẹlẹ̀ tọ́lọ̀ ń fi torí rẹ̀ rán ànábì ṣọ́áìb ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run oní alayhi salatu wa salam àwọn ànábì ọlọ́wọ́n bá pọ̀ ó ń bẹ nínú wọn tọ́lọ̀ ń dáàpọ̀ wọn nínú alukur'an nínú ọ̀hún. ما قصصنا عليك ومنهم من لم نقصصه عليك ọlọ́wọ́n bá ló ń bẹ nínú àwọn ànábì ọlọ́wọ́n àwọn tá a sọ̀rọ̀ nípa wọn nínú alukur'an àwọn òjíṣẹ́ ọlọ́run ní ti ń bẹ táàtì akọ wọn nínú Qur'an gbogbo wọn ni àwa mùsùlùmí gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá dá akọ rẹ̀ kódà ọlọ́wọ́n bá sọ àwọn tó rán sí ó sì sọ ibi tọ́rọ̀ wọn kágun sí ó ní ànábì Ṣuaib ànábì Ṣuaib yìí alayhi salatu wassalam àwọn òǹsọ̀tàn wọ́n ní àrọ́mọdọ́mọ anábì ibrahim ni wọ́n ní ó ní shu'aib yasrun bunu saifun bunu anqa bunu thabit bunu madian ibrahim wọ́n ní anábì shu'aib àrọ́mọdọ́mọdọ́mọ ànábì Ibrahim ni ó ń bẹ ẹnu àwọn olùtàn òun tí wọ́n sọ bẹ́ẹ̀ bákan náà àwọn míì nínú àwọn tí sọ ìtàn ní mú wọn Ibrahim wọ́n lànàbì Shu'aib kó olóògbé fẹ́ Ibrahim wọ́n ní kì í ṣe ọmọ ànábì Ibrahim nígbà rọmọdọ́mọ ẹ̀ wà innama huwa. ولد بعض من آمن بإبراهيم وهاجر معه إلى الشام wọ́n ní ànábì ṣùháì wọ́n ní ọ̀kan nínú àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n gba ànábì Ibrahim gbọ́ ni dágbọ́lọ́ ń gbọ́ pẹ̀lú Ibrahim tí wọ́n jọjọ ṣe yíjíra lọ sí ṣáà wọ́n lò ní ànábì ṣùháì ìyapa ẹnu ń bẹ́ẹ̀ láàrin àwọn òǹsọ̀tàn lérí fífi ànábì ṣùháìbù tì sọ́dọ̀ Ibrahim àti ìmọ̀fìtì sọ́dọ̀ ànábì Ibrahim àmọ́ èyí tó dájú tí kò sí apá lérí ẹ̀ ó náà ní wípé ànábì ṣùháìbù ibnu bíntì lù òní ànábì lù ọmọbìnrin tánàbí lóòtú bí òun ló bí ànábì ṣùáyé àlẹ́yìn mùsùlùmí ẹ wà rí wípé ànábì ibrahim àlẹ́yìn sọ̀láàtù wọ̀sẹ̀lẹ́m kọ́ọ̀lù ló jẹ́ sí ànábì lóòtú ọmọ ànábì lóòtú tó jóbìnrin olóbi ṣùáyé ìyapa ẹnu òsì lérí fífi anabi shuaib sí sọ́dọ̀ ọmọbìnrin lut àmọ́ fífi tì sọ́dọ̀ anabi ibrahim ìyapa ẹnu ń bẹ lérí ẹ̀ ọlọ́run ọba rán anabi shuaib ó rán sí àwọn èèyàn kan pàtó àwọn alùmọdíàn ọlọ́run anabi shuaib sí wọn gẹ́gẹ́ bó ṣe rán àwọn anabi míì àwọn òjíṣẹ́ míì sáwọn èèyàn kan pàtó àmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá rán òun sí gbogbo ayé وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين ọ̀rọ̀ Ànábì Ṣuaibu yìí la wá fẹ́ mẹ́nu lé pẹ̀lú àlàyé ní tẹ̀síìrì wa tọdún yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا وإلى مدين أخاهم شعيبا واو يا واو العطف ọlọ́wọ́n bá fi yẹn so ọ̀rọ̀ tí ń bọ̀ lókè papọ̀ torí pé ọlọ́wọ́n ti ń sọ fún wa ṣáájú wáyà àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ń rán sí àwọn ìletò kọ̀ọ̀kan ọlọ́run sọ ti ànábì Hud aleyhi salatu wa salam ó ń tó bọ̀ bẹ́ẹ̀ ó sọ ti ànábì sọ́ọ̀lẹ̀ sáwọn samud ọlọ́run bá ní wa ilá mẹ́díyánà akọ́hùn ṣùáìbá. wa ilá mẹ́díyánà akọ́hùn ṣùáìbá. ọlọ́run ní bẹ́ẹ̀ náà la ṣe rán sáwọn ará madian sí ìlú madian ṣùáìbá anábì ṣùákọ́ ọmọ ìyá wọn tí ń jẹ́ ṣùáìb àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní wà ilá madian ayé wà àrùsálínà ìlà madian wà ilá madian ayé wà àrùsálínà báyìí ni àwọn ọlọ́run ọba àti ìran òjíṣẹ́ kan ìránṣẹ́ aràn sí madian á tu lọ́nà méjèèjì táwọn àfọdúmọ̀tẹ̀ sí ìlú fi tu wọ́n ní wà ìlà madian aràn òjíṣẹ́ sí ìlú madian aràn òjíṣẹ́ sí àwọn ará madian torí pé lọ́dọ̀ àwọn àfonímọ̀ tafsir ìyàpọ̀ ẹnu ń bẹ sẹ́lù ní jẹ́ mọ́díyàn àbáwọn tí ń gbébẹ̀. ọlọ́run ọba ni wa ila Madyana akhahum Shu'ayba. wa ila Madyana akhahum Shu'ayba. ọlọ́run ọba ni àwa náà láàárín òjíṣẹ́ gẹ́gẹ́ bá a ṣe rán àwọn tó ṣáájú bẹ́ẹ̀ náà làárán òjíṣẹ́ sí mẹ́díàn òjíṣẹ́ wo làárán sí mẹ́díàn àkọ́hún ọmọ àyà wọn finasab ọmọ àyà wọn nínú ẹbí kìí ṣe ọmọ àyà wọn fi dín nínú ẹsẹ torí àlòkù wà ìjọba àyà tẹ rí yẹn ó lè jẹ nínú ẹsẹ dín ó sì lè jẹ finasab níbi bíbí ìgbà mi ń bẹ ọlọ́run apá méjèèjì papọ̀ fún ni àlèkú wà fi díìnì wà nẹ́sà ìjọba àyà máa bẹ nínú ẹ̀sìn ọlọ́run àtún ní kí ìjọba àyà ó máa bẹ látara bíbí ìgbà mi ti ń bẹ ìjọba àyà máa bẹ níbi ẹ̀sìn nìkan kò ní débi bíbí ìgbà mi a máa bẹ àlòkù wa máa bẹ ìnẹ́sà níbi bíbí kò ní débi tẹ̀sí ibi bíbí òun ni tànẹ́bì ṣùháìb pẹ̀lú àwọn ará mẹ́díyàn. wọ́n ilá mẹ́díyàn àkọ́hún ṣùháìbá. ọ̀rọ̀ ní báyìí náà la ṣe rán sí àwọn ará mẹ́díyàn ìlú gẹ́gẹ́ kọ́ lọ́lọ́run ránṣẹ́ sí àwọn tí ń gbé bẹ̀. torí pé ọlọ́run ò ní sọ wípé àkọ́hún tó wáyé pé ìlú lọ́lọ́run sọ èèyàn ò lè jọ́mọ ẹ̀yà yìí àháhùn yahudu ìlà àlè madian ajẹ́ wípé àwọn ará madian lọ́lọ́wọ́n bá rán ànábì ṣùáìb ọlọ́wọ́n bá rán wọn sí. wọ́n ìlà madiana akhahum ṣùáìbá قال يا قوم قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف وإني أخاف عليكم عذاب يوم محيط عن أبي شعيب عليه الصلاة والسلام قالوا وبعنا أهل مدين mọ́díàní yìí al-imam al-qurtubi alayhi rahmatullah wọ́n ní mọ́díàn hum qawmu shu'aib a jẹ́ wípé ìtọ́lọ̀wọ̀n bá ń sọ fún wọn ní sọ fún wa ń bì ní wípé wà ìlà mọ́díàn wà ìlà qawmi shu'aib alladhina yaskununa fi mọ́díànà ọlọ́run ọba rán anabi shuaib sáwọn ìjọ rẹ̀ tí wọ́n ń gbé madian alimami kurutu wọ́n ní fi tasmiyatihi bidhalika qawla wọ́n ní pípè tí a pè wọ́n mọ́ ìlú madian yẹn ọ̀rọ̀ méjì ló wáyé lérí ẹ̀ àhàdùnmọ́ àkọ́kọ́ òun náà ní wípé banu madiana bunu ibrahim. ẹnìkan ní jẹ́ mọ́díánù nínú àwọn àrọ́mọdọ́mọ anábì Ibrahim ó kọ èèyàn ní jẹ́ mọ́díánù àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni wọ́n ń pè ní mọ́díánù kì í so ọ̀kan nìyẹn nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ gẹ́gẹ́ bí àfáwa alimọ́mù Qurtubi bí wọ́n ṣe gbà á wá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní innahu ismu madinatihi àwọn kan ní rárá ìlú gangan ní jẹ́ madian fanusibu ilayya wọ́n wá fi wọ́n kì sí ara àná ẹ̀rí pé màá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbá mi tí àwọn èèyàn tí wọ́n bá ń jó kọ tó kọ papọ̀ ẹnìkan jẹ́ abdullahi eléyìí náà jẹ́ abdullahi eléyìí náà jẹ́ abdullahi á wà nípìn ẹja fi wọ́n ti tuntun abìlẹ̀ ọ̀yọ́ abìlẹ̀ ẹ̀dẹ abìlẹ̀ àkúrẹ́ tó di yé a ó fi mísítà wọn sílùú náà ti wá kálí fún wọn dá wọn bá. alimami Qurtubi wọn ní ọ̀rọ̀ méjì náà ló wá lé méjèèjì ń sì lọ́rìn ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé ẹnìkan ní jẹ́ mọ́tíyà wọ́lá Ibrahim ọmọ anabi ibrahim àrọmọdọ́mọ anabi ibrahim alayhi salatu wa salam ọ̀rọ̀ kejì ni pé hmm, ìlú nǹkan ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbọ́dọ̀ ọmọ dára wa láàmú lórí ẹ̀rù gbogbo ìlú tí ń jó kọ̀ọ̀kan tá a bá tẹ̀sẹ̀ àárí ti gúnbì kan ìmọ̀ akọ́ṣe wípé tẹ̀ríkìbù ìdọ́fí tẹ̀rìtìbù mọ́síjì àbí kò ṣe pé mùsítákù mínú bíjọ́ máa ń jẹ́ ìbàdàn ẹ̀bá ọ̀dà olódùkọ̀ ìlú mi ti bẹ̀ ó kọ ẹnìkan olódùkọ̀ kò sí ìta wí nínú ẹ̀ tí ò wọlé وإلى مدين أخاهم شعيبا وإلى مدين أخاهم شعيبا مدين يدهد نبلو ولي باي ìlú wo ní ń jẹ́ bẹ́ẹ̀ àyìnà tàkọ́wù mẹ́díàmù níbo ni ibi tá ń pè ní mẹ́díàmù yẹn ń bẹ báyìí àwọn àfọ onímọ̀ tafsir al-imam ibn kathir الإمام الطبري الإمام البغوي àfọwọ́ abdulrahman بن nasir sẹ́ńgí gbogbo wọn lọ síbi wípé ìlú táwọn pè ní madian àwọn tí ń bẹ̀ ń bẹ̀ àfọwọ́ ibn kathir olùhùn qabilatun min al-arab lárúbáwá ní ìpìlẹ̀ wọn kánú yaskununa bayna al-hijaz wa sham ìlú yẹn ń bẹ láàrin hijaz àti sham níbo náà ń pè ní Hijaz òun náà ní gbogbo agbègbè Maka Madina àti Tọ́ì náà ń pè ní Hijaz láàrin Maka Madina sí Tọ́ì fún yàrá wa kúrò ńbẹ tó bá ń lọ Sham àárín ibẹ̀ ní Madian wà. وإلى مدين أخاهم شعيبا وإلى مدين أخاهم شعيبا قريبا من بلاد معاد mọ́díánì yẹn o suma ìlú kan tó ń pè ní mohan ní tó fi lè jẹ́ kó tètè yé wa wọ́n ń pè ìlú kan ní orudun jordan jordan yìí agbègbè janubu rẹ̀ ìsàlẹ̀ ọya jordan agbègbè ibẹ̀ ní ìlú tá à ń pè ní mohan wà mohan yìí. mọ́díánù òjìnà síbẹ̀ ló fi jẹ́ wípé pẹ̀lú àlàyé tìtìm tó fi lè kó yé wa dáadáa láàrin Jordan sí Palestine ibẹ̀ ni mọ́díán ibẹ̀ ló wà àwọn olùmọ̀ wa sọ wípé àfọwà Ibn Kathir sẹ́mọ̀ pé wọ́n ní odidi tírà lórí ìtàn tàrí kí lórúkọ rẹ̀ al-Bidayatu wan-Nihaya wọ́n ní humul qabila hum qabilatun min al-ard lárúbáwá nìpìlẹ̀ wọn lẹ́ẹ̀fì lè mọ̀ pé tá a bá fẹ́ máa sọ pínpín ìtọ́ ìtàn àwọn wo náà lẹ́nu gbogbo agbègbè philistine lárúbáwá ni látara àti eléyìí àwọn wọ̀nyí náà ni ọlọ́run ọba rán anabi shuaib àwọn tí wọ́n ń gbébẹ̀ lásìkò yìí ọlọ́run ran anabi shuaib ó ran sí wọn. kọ́lá ya kọ́ ìgbà tí anabi shuaib alayhi salatu wa salam tọ́lọ̀ ń ṣe lójijì tán tọ́lọ̀ ń sì gbéṣẹ́ lé lọ́wọ́ ọlọ́run ní lọ bá wọn lọ jíṣẹ́ fún wọn. bọ́ọ̀lù ya kọ́ òun. ànábì ṣíwájú ni mo pè yín èèyàn mi. ìwọ́bùdó mọ́. ọlọ́run ọba nìkan náà ni ẹ máa sìn. máa lákùn mi nílà ìnùbọ̀ ìrù. kò sẹ́ni kakata lè fi sípò ọlọ níbi jíjọ́sìn kò tún sẹ́ni tó yẹ fọ́ máa lọ fún yín máa. wọ́n láta kó sólùmí kí yá làwọn ìmì mi kan ẹtú tẹ́tí kẹ́ máa gbọ́. wọ́lá sáwọn kò tó lè mi kìíyà. nínú iṣẹ́ tọ́lọ̀ wọn bá rán ṣùháìbù sáwọn èèyàn rẹ̀. wọ́lá sáwọn kò tó lè mi kìíyà. òun náà ní wípé ẹyẹ máa mú àdínkù bá gbogbo nǹkan tẹ́ ń fi kéèlì tẹ́ fi ń wà ẹyẹ dínkù mọ́ wàlìmíza àwọn nǹkan tẹ́ ń fi òṣùwọ̀n alábọ́ wọn ẹyẹ máa dínkù mọ́ bẹ́yìn bá fẹ́ rà níbi tẹ́ ti ń rà ẹ rà ní pípé bẹ́ẹ̀ bá fẹ́ ta fáwọn ènìyàn ẹ dínkù ọ̀tọ̀ ní kóńgò tẹ́ fi rà ọ̀tọ̀ ní kóńgò tẹ́ fi máa ta ẹ má bẹ́ẹ̀ mọ́ nínú iṣẹ́ tọ́lọ̀ ń rán ànábì ṣùháìb táwọn ará mẹ́díàn. Inni arakum bi khair. Torí pé oore tọ́lọ̀ wọn bá ṣe fún yìí pọ̀. Inni arakum bi khair. Mo rí yín lẹ́ni tọ́lọ̀ ń kẹ̀. Kí ló dé tẹ fi ń fi ìkẹ́ ń ṣe fún yín tẹ fi ń ṣe lọ? Inni arakum bi khair. Bọ́lọ̀ ń bá kẹ́yàn, èèyàn fi ṣe tọ́lọ̀ yìí èèyàn tí í fi kẹtọlọ ń kẹni kó fi yapa àṣẹ tọlọ ń. inni akhafu alaykum adaba yawmin muhin. èmi ń páyà lẹ́yìn lérí bẹ́ẹ̀ bá lọ jáwọ́ lérí tọ́lọ̀ wọn ní kẹ́ yé ṣe wọ̀nyí wa inni akhafu alaykum ẹ̀rú gbàgbà mo ń bẹ̀rù nǹkan kan lẹ́yìn lérí bẹ́ẹ̀ bá lọ jáwọ́ níbi tọ́lọ́run ò fẹ́. àdábàyà ò ní mọ̀hí. ìyà kan pọ̀ ìyà kan ní ìyà omi mọ̀hí pọ̀ ìyà tó ṣe wípé níjọ́ náà kò sẹ́nì kankan tó lè mórí bọ́ àlè ìhátọ̀ kí nǹkan kó gbogbo èèyàn sínú kẹ́nì kankan máa lè jọrí níbẹ̀ ó ní àlè ìhátọ̀ ìyà tí ń bọ̀ lọ́nà yìí bẹ́ẹ̀ bá lọ jáwọ́ níbi ìmọ̀ ṣe nǹkan ní lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ bá lọ jáwọ́ níbi dídí òṣùwọ̀n kù mo ń páyà lẹ́yìn lérí ìyà tó lágbára tí mo ní dàrú. ويا قوم أوفوا المكيال والميزان بالقسط Ànábì Ṣuaib ó tún wá tẹnumọ́ Ọlọ́run tún sọ fún wọn nínú ọ̀nà táwọn ará Madian tí wọ́n fi ń ṣe lọ ó pọ̀ ṣùgbọ́n èyí tí wọ́n múra sí jù tí gbogbo èèyàn mọ̀ wọ́n mọ̀ o náà ní jàǹbá níbi títà rírà níbi òṣùwọ̀n wọ́n ṣe jàǹbá ibẹ̀ ni wọ́n ti ń rówó ọlọ́run ní rẹ̀ ṣùn àìbù tún sọ fún wọn. ọ̀pọ̀ omi áwùfù nìkìyà lẹ́wọ́lì ìdánàbì kí. ọlọ́run ọba ní rẹ̀ ṣùn àìbù sọ fáwọn èèyàn rẹ̀ wípé mo pẹ̀yìn èèyàn mi. áwùfù nìkìyà lẹ́wọ́lì. ẹ máa pé àwọn òṣùwọ̀n onískéèlì ẹ jẹ́ kó pé pérépéré bẹ́ẹ̀ bá ti fẹ́ tà á fáwọn tó fẹ́ ra nǹkan lọ́wọ́ wa ní. wọ́n ní ìdáná bíi kí. gbogbo àwọn òṣùwọ̀n èyí tẹ̀ ń fi gbá wọn tẹ̀ ń fa bọ́ wọn bíi kóńgò bíi pẹ́rẹ́gì ẹ kó ẹ máa wọ́n pẹ̀lú bìládìí ẹ ṣe déédé pẹ̀lú ẹ̀. wàlá tabakhasun nasa ashiya'ahum. ẹ yéé dín ẹ̀tọ́ àwọn ènìyàn kù ولا تبخسوا الناس أشياءهم ẹ yé máa jẹ́ kádùkù máa bá أشياءهم حقوقهم ẹ̀tọ́ àwọn èèyàn lọ́dọ̀ yín ẹ gbowó pípé ẹ ta àbọ̀ fún wọn. jẹ̀mọ́ lásìkò tá a wà yìí bí yẹn bá fẹ́ ra baruf nǹkan baruf fake sásọ fún ẹni tí ń ta pé original ni mo wà ó ṣe na original yìí wọ́n ti you go get out fake yóò sì gbowó gidi ọlọ́run ọba ni wàlá tàbú kásùn náà ta àṣíyà àhún. wàlá tàbú kásùn náà ta àṣíyà àhún. ọlọ́run ọba ni ẹyẹ máa má dúkù bá ẹ̀tọ́ àwọn èèyàn lọ́dọ̀ yín máa fi gbogbo ohun tí ń jẹ́tọ́ wọn lọ́dọ̀ yín. wàlá tàṣà òfin àròbí mo fi dí. ọlọ́run ọba ni ẹyẹ máa mùmọ̀ rárá nínú ìbàlẹ̀ jẹ́ ẹ má sọ ìbàlẹ̀ jẹ́ di tẹ́ ẹ ti ń rówó ẹ má sọ ìbalẹ̀ jẹ́ di fàì ẹ má sọ ìbalẹ̀ jẹ́ di ayọ̀ wàlá tààtà òfin àrùbí mùsùlùmí. wàlá tààtà òfin àrùbí mùsùlùmí. àyà àkọ́kọ́ tá a tù yìí àwọn àfọ onímọ̀ tẹ̀síìr wọn kẹnu bọ̀ púpọ̀ àkọ́kọ́ ibi tí wọ́n ti kẹnu bọ̀ ó náà ní wípé ọlọ́run pé ànábì ṣùháìb ó pè ní àkọ́hún wà ìlà mẹ́díyánà àkọ́hún ṣùháìbá ìjọmọ̀ ẹ̀yà tọ́lọ́run bá pè ṣùháìb pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí ìjọmọ̀ ẹ̀yà ti bíbí ni afọ́wà ibn kathir wọ́n ní fa arsalallahu ilayhim ṣùháìbá pé ọlọ́run ànábì ṣùháìb sí àwọn ará mẹ́díyánà wàkánà ní aṣọ́rọ́fì ìmùnẹ́sàbà anabi ṣùháìbù sì nìyí ó jẹ́ anabi ṣùháìbù nìyí òun jẹ́ nínú àwọn ìran wọn ó jáde látara àwọn tó bíyì àwọn abiyì nínú ìran wọn ibẹ̀ lànàbì ṣùháìbù ti jáde. arimujáde ń bẹ̀ ọlọ́run afọ́ ibn Kathir wọ́n ní wàlẹ̀ hádà kọ́ọ̀lá àkọ́ òun Ṣuaiba wọ́n ní dínì ìtọ́lọ́run fi sọ wípé àkọ́ òun Ṣuaiba ọmọ ẹ̀yà wọn Ṣuaiba arimújáde ń bí wípé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fẹ́ lò fún dáadáa lọ́jọ́ alẹ́ àárọ̀ rẹ̀ ò ní dọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé kẹ́yìn ó kíyè sára púpọ̀ má bà ó kọ rẹ jẹ́ torí pé o mọ̀ tọ́lọ́ ń fẹ́ lò ó kọ yẹn fún fún ọ tó bá dọ̀la. anabi shuaib aleyhi salatu wa salam nínú àwọn ìran aramadiya òun ló ti wá kì í wá ṣe pé nínú ìran wọn lásán àwọn tó bí yìí àwọn èèyàn yìí àwọn èèyàn pàtàkì nínú ìran yẹn ló ti jáde ìdí nìyẹn tọ́lọ́ wọn bá fi fìtì sọ́dọ̀ wọn wípé wà ilá àmàdìyànà àkọ́hùn ṣùháìbá. wà ilá àmàdìyànà àkọ́hùn ṣùháìbá. àwọn àfonímọ̀ tẹ̀sí wọ́n yẹn nàna agbala bẹ̀rẹ̀ kó lè yé wa ìjọmọ ẹ̀yà ti bíbí ni kì í ṣe ìjọmọ ẹ̀yà tẹ̀sí torí pé àwọn ará amadian ọ̀nà méjì ni wọ́n kún sí àwọn péréte wọ́n gba ọ̀rọ̀ anabi shuaib sọgbọ́lọ́ngbọ́ àmọ́ wọn tó pọ̀ wọn ò gbà ìjọmọ ẹ̀yà tọ́lọ̀ wọn wá fi ti nì ìjọmọ ẹ̀yà ti bíbí ni àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ bákan náà wọ́n tún ṣàlàyé níbi ìní arọ́kùnrin bí xẹ́ẹ́. àfọwọ́ abdulrahman bin nasir asàìdí nínú tafsiri wọn. wọ́n ní kí ni ọlọ́ngbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tí anabi Shuaib sọ ìgbà tó dojú ọ̀rọ̀ kọ àwọn èèyàn rẹ̀ yípẹ́yìn èèyàn mi kọ́lá ya káwọ́m kọ́lá ya káwọ́m anabi ní mo pẹ̀yìn èèyàn mi ọlọ́run ọba nìkan náà ni ẹ máa ẹ nǹkan mi eléyìí gbogbo àwọn anabi pátá àwọn òjíṣẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ ọṣẹ́ tí wọ́n kọ́ jẹ́ láyé fún gbogbo ẹni tọ́lọ́run bá rán wọn sí òun náà ni ọ̀rọ̀ tawhid ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo kò sánàbí ọlọ́run kò sójúṣe ọlọ́run kan tọ́lọ́run sáyé tó sọ fún wa pé èmi ni ẹ máa ni wọ́n dá ayé padà sọ́dọ̀ ọlọ́run tó dá wọn èyí náà nǹkan àkọ́kọ́ torí pé tí tawhid bá ti gbogbo yòókù fúyẹ́ ẹni bá mọ ọlọ́run lọ́kan ṣoṣo tí ìsìn lọ́run lọ́kan ṣoṣo ẹ̀rù ọlọ́run yóò bá kò ní ìyapa àṣọ ọlọ́run lórí ìdágbépọ̀ rẹ̀ pẹ̀lú ọmọlàkejì kò ní jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ ẹnìkan ò ní máa jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá wo dáadáa kò bẹ̀rù ọlọ́run ẹni tí ó sì mọ ọlọ́run lọ́kan ṣoṣo ò lè bẹ̀rù ọlọ́run torí pé àwọn tí ń jọ ọlọ́run tó fi sípò ọlọ́run pọ̀ lọ́dọ̀ ẹ̀ ló fi jẹ́ pé àkọ́kọ́ wà ó náà ni ọ̀rọ̀ tawhid àtàwọ̀hídù awwala ìyẹn lànà bí Ṣuaib ló ń sọ fáwọn èèyàn wípé Ọlọ́run nìkan ni ẹ máa sìn ìgbà tó sọ yẹn fún wọn. wala tanqusul mikyala wal mizan. ó ní ẹyẹ tí òṣùwọ̀n kù mọ́ àwọn ìjọ anabi Shuaib alayhi salatu wassalam olówó ni wọ́n gbogbo yẹn sì mọ̀ lásìkò wọn sí òwò ọ̀nà táwọn wa máa fi ṣòwò ni wípé báwọn bá fi kóńgò lápèjúwe tó pé tí wọ́n bá fi rajà kóńgò tó dínkù ni wọ́n fi ta fáwọn yẹn ìyẹn wá jẹ́ kówó máa wọlé torí pàwọn ẹ̀tọ́ àwọn ènìyàn ni wọ́n ń jẹ mẹ́lẹ̀ owó wọn wá ń pọ̀ ọlá wọn ń sí ọlọ́run ọba náà wá màmá ṣe ìgbàláàyè fún wọn nínú àríwíkì ìsìdìrọ̀ ọjà ní ti sọ fún ọ wípé iṣẹ́ ń mọ̀ yìí ò mọ̀ nígbà tí ò bá dáa ni à ń kọ́lé bí ò dáa ni à ń tọ́mọ kò dáa ni à ń ni tí ò bá dáa kò yẹ ká ànábì ṣùháìbù wá ń sọ fún wọn níjọ́ náà. Ó ní ìní àrọ́kùn bí kọ́ irin. Ìní àrọ́kùn bí kọ́ irin. Ẹ má fi oore tọ́lọ̀ ń ṣe fún iyì, ẹ má fi àìmọ̀ oore rọ́pò. Ìní àrọ́kùn bí kọ́ irin. Pé kọ́lọ̀ ọlọ́run kẹ́yìn o. Inni arakun bi khair kọ́lọ̀wọ́ ṣàánú yẹn kọ́lọ̀wọ́ ṣàánú yẹn. Inni arakun bi khair. Àwọn àfọ́ní máa tafsir wọ́n ní inni arakun bi khair. Àfọ́wọ́ Abdurrahman bin Nasiru Saidi wọ́n ní ayé bi ni'matin kathira. Khair una bi ni'matin kathira. Ah, pé kọ́lọ̀wọ́

èyí ń ní lànàbì ṣùháìb ló ń sọ torí pọ́ mọ nìyẹn ń gbà mí onígbàgbé mi wá ẹlòmíín bẹ̀ tó bá kẹnu bọ̀rọ̀ bí ìgbà tó lọ́wọ́ sórí kankan fún mi. ẹ wàá máa ràn létí pé ẹnu pé ọ̀hún rántí pé ebi ń pa ọ́ gan-an ẹnu pé ọ̀hún rántí wípé ọ̀rá sọ̀rà níjọ ọdún ẹnu wípé ọ̀hún rántí wípé òòrówó kọ́lé èyí ò gan lásán dúpẹ́ lọ́dọ̀ ọ̀lọ́ bí wèrè bá kọ́lé sọ́rántí kò ń kọ́lé mọ́ ni wèrè rántí fún òun aṣọ dé àdébọ́pọ̀lọ ló nílò fún rántí fún òun aṣọ dé ẹ jẹ́ ká máa rán àwọn ènìyàn létí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún wọn torí pé nínú àwọn àtìbáàbù tí máa jẹ́ kéèyàn mọ̀ lọ́wọ́ ọ̀kan ní kẹrin létí àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún bó ṣe lẹ́nu iná wọ náà létí tíṣe tọ́ni bá ti ń gbé ròyìnròyìn sí ọ tó ti ń ṣèṣe bí ẹni pọ́lọ́wọ́ kẹ́ ọ wá máa rántí èmi náà mọ̀ lọ́wọ́ sí ilé ìwé èmi náà mọ̀ lọ́wọ́ fi lè kẹ́ èmi náà mọ̀ lọ́wọ́ fi lè sànù látara bẹ́ẹ̀ èyí ó ṣe ti péré padà anabi shuaib ó wá ń rán wọn létí ó ní inni arakum bi khair inni arakum bi khair àbáwọ̀ abrahamanu sàádì ó ní khairu ní ẹ̀yẹn bi khairi bi tẹ̀wé bi ni'matin kathira ọlọ́run kẹ́yìn pẹ̀lú àwọn ìdẹ̀ra tó pọ̀ wàsíhàtì ọlọ́run fún yín lálàáfíà wà kẹsàrọ̀ ti àmúwálì wàbẹ̀ní dúkìá yín ló pọ̀ dáńtì rẹ̀ owó ń bẹ ọlá ń bẹ àwọn ọmọ rẹ̀ tí wọ́n yàn lójú yín fashkuru lọ́ha alama àtọ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ntọ́lọ́ wọn bá ṣe fún yín wàlá tẹ́kùrù bí ní ìmọ̀tìlá ẹ mọ́ṣáì mọ́ọ́rẹ́ lérí àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ṣe fún yín fàyùsílà àǹkà kọ́lọ̀ mọ́ bàá gbà lọ́wọ́ yẹn. torí wípé alikófuru bí nìmẹ̀tì sábàbù ìzàwáyé. béèyàn bá ń wà aláìmoore lórí èyíkéyìí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ni. ó lè jẹ́ sábàbí ntọ́lọ̀ ń lè fi gba oore o lọ́wọ́ onítọ̀. bọ́lọ̀ ń bá wa lóun tó oore lọ́wọ́ ẹ̀ gbá kan oore yẹn gangan lè wà lọ́wọ́ ẹ̀ báyìí ọ̀nà méjèèjì ni ọlọ́run lè gbà á lọ́wọ́ ẹ̀ kó mọ̀ rí mọ́. ọlọ́run sì lè má mú oore òun kúrò lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àlùbáríkà tí máa bẹ́ ń bí oore òun ọlọ́run yọ kúrò. ẹlòmíín bẹ ọlọ́run ọba fún lówó ọlọ́run ọba fún lọ́rọ̀ ó fún lárúbùtù ṣùgbọ́n kì í dúpẹ́ fọ́lọ́ kò mọ́ ọlọ́run àìmoore ní fi ń san oore tọ́lọ́wọ́n bá ṣe fún ẹlòmíín ń bẹ ọlọ́wọ́n bá fún láwọn ọmọ kò moore lórí tọ́lọ́wọ́n bá ṣe fún ẹni tó lówó tí ó moore ọlọ́run lè gba owó ńlọ́wọ́ ẹ̀ kó padà di olùsí kábùkù wa máa kàn án kó wa máa rántí pé olówó náà mà sí lánàá ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ látara pé kò moore tọ́lọ́wọ́n bá ṣe fún ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run lè má gba owó yẹn lọ́wọ́ ẹ̀ yóò ní owó ṣùgbọ́n àǹfààní téèyàn máa ń rí lára owó ọlọ́run ìjọ rẹ̀ olówó lẹ́ẹ̀mà gbọ́ orúkọ rẹ̀ níbẹ̀ nípò kẹta ní gbogbo àgbáyé ní ẹni tó lówó jù ṣùgbọ́n ẹ̀mí rámi owó ẹ̀ lára ẹ̀ jẹ̀mọ́ ẹni tó ní one million tí àdáwò five million tó ṣẹlẹ̀ sí sọ́lọ́wọ́ ẹni tó ní five naira tọ́lọ́ ń tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bùkátà tí ó ju two naira lọ pẹ̀lú òun tó ṣẹlẹ̀ jẹ́mọ́ àti alólówó náà lójú. ẹ jẹ́ ká máa rántí àwọn àdẹ̀ra tọ́lọ́ wọn bá ṣe fún wa ká lè máa dúpẹ́. لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم bàbá kú lè máa dúpẹ́ ọlọ́run yóò máa ṣàlékún ẹ̀ ó náà ní ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá bá ṣe fún wa ká fi mọ ọlọ́run ká fi ṣe tọ́lọ́run ìgbà tó lówó lọ òun kírun kí ló dé nígbà tó wó dé ààrẹ ọmọ sáájú mọ́ ìgbà tó tí ì bímọ òun gbàwẹ̀ nínú rọmọbọ́ọ̀nù nígbà tó wá bímọ òun jọ̀sọ̀ ọwá ní òun kú sàlẹ̀ amúlùláì ẹgbẹ̀rún mẹ́jọ mẹ́jọ lójúmọ́ lọ ṣe ó dúpẹ́. ìyẹn ni ànábì ṣùáì ló ń sọ fáwọn èèyàn rẹ̀ ó ní ìní àrọ́kùn bí kọ́yẹ́. ìní àrọ́kùn bí kọ́yẹ́. ìtumọ̀ tí àfa àwọn abdulrahman tẹ̀yìndí tí wọ́n fún yìí ìtumọ̀ tó kún ni ìdẹ̀ra tó pọ̀ àlàáfíà òbítíbitì dúkìá àwọn ọmọ gbogbo ẹ̀ náà ni xeyìrì yẹn kó sínú bó tilẹ̀ jẹ́ pé àwọn àfonímọ̀ tafsir táwọn tún sí abala nǹkan kan nínú ọrọ̀ ilé ayé ó ń bẹ ẹnu wọn tí wọ́n sọ pé owó nìkan ni pé torí pé nínú alukur'an ọlọ́run ọba pé owó ní khair nínú suratul baqara ọdúnlá mẹ́sẹ̀ tó ń rọ́jú bismillah rahman rahim ọlọ́run ọba ní kùtìbà alaykum ìdá àdọ́ra ahadakumul mautu in taraka khairan للوالدين والأقربين بالمعروف على المتقين ọlọ́run ọba ní kò síbà àti ṣe lọ́nà yẹn ṣáájú kí àyà àyà ti mìíràn àyà bá ṣe máa kúgún kí àyà yẹn tó sọ̀kalẹ̀ táwọn èèyàn ọmọ bá ṣe kúgún àyà tó kọ́kọ́ sọ̀ òun náà ni wípé kùtìbà alaykum. kùtìbà alaykum. ọlọ́run ọba ni àtúnṣe lọ́ràn yẹn lẹ́yìn lérí. ìdá àbọ̀rọ̀ àdàkùnmùl maut. nígbà tí ẹ bá ti ń kẹ́fìn pé àsìkò ti ń tó tẹ́rí wípé àárẹ̀ ti ń ṣe yín ẹ ra àwọn àgbàlagbà mi ẹ wá lọ sùtì omi ẹ má dara yín la òun lòún mọ bí ṣe ń ṣe torí pé n ti ń rí ẹ̀yin orí ọlọ́run ọba lẹ́yìn tó bá ti wà nínú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ àbí òsì ẹ̀rí nǹkan kan tó rí wípé níbi tọ́jú orí òun dé yìí àwọn táwọn jọjọ jẹ́ ojúgbẹ́ kò sí mọ́ ó yẹ kó máa fura tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn tó bá ti wà nírú àyè bẹ́ẹ̀ ààyè yìí ló kọ́kọ́ sọ kí àyà bá ti pín ogún kó tó wáyé ìntàrọ̀kà khayran. ọlọ́run ọba ní ìntàrọ̀kà khayran khayran níbẹ̀ yẹn àmúwálẹ́. tómítọ̀ ń sì rí wípé bóun ò bá sí láyé mọ́ dúkìá pọ̀ tóun ní sílẹ̀. khayran tọ́lọ́run sọ níbẹ̀ yẹn àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní khayran àmúwálẹ́. torí wípé bóun bá lọ dúkìá bẹ̀ kí ni kò ṣe àlùwàsíyá tó lè lè wá àlùjẹ́ kó tètè sọ àsọsílẹ̀ bó bá lòdì láyé pé bí n bá jáde láyé àwọn òbí bó n bá fi kú sáájú wọn àwọn òbí méjèèjì ẹ bá mi fún wọn ní nǹkan báyìí wàlẹ̀ akọ́rọ́ bẹ́ẹ̀ ìrìnàbẹ̀lẹ̀ máa rò àwọn tí wọ́n jẹ́ àwọn ẹbí ẹ bá ń fún wọn ní nǹkan báyìí haqqan ala al-mut ọlọ́ni ẹ̀tọ́ lè yí ó sì jẹ́ dandan fún gbogbo ẹ tó bá bẹ̀rù Ọlọ́run ayé ẹ̀yìn kọ́kọ́ sọ. Aya bá ti pínkún èsì ìsọ̀ngbà ni nígbà tí àyà bá ti pínkún wá sọ lùsì hàtìhàtì àyà àwa nílò eléyìí mọ́ torí wípé bẹ́ẹ̀ yẹn bá jáde láyé a kì í fún ẹni nínú Islam bọ̀ bá lọ tán ọlọ́run ti sọ bí wọ́n ó ṣe pín àyà ìyẹn ló padà sọ ṣùgbọ́n èyí ló kọ́kọ́ wáyé tí wọ́n kọ́kọ́ ń lò ìbàtọ́lọ́wọ́ wá padà sọ ayatul miras òun ló wá ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ múlò tá a fi lọ́bẹ̀ náà ní wípé ọlọ́run ní ìńtárọ́kà khairan ibẹ̀ yẹn làwọn afáàmì ìtumù jáde ń bẹ̀ wípé inni arọ́kùn bí khairin pé khairin yẹn amwal ṣùgbọ́n ìtumọ̀ tó dọ́gba jùlọ òun náà ní wípé khair ìtumọ̀ tó pọ̀ òun ló ní gbogbo ń ta lè pè ní tẹ̀ra pátá náà ní jẹ́ khair gbogbo ń ta lè pè ní àlàáfíà gbogbo tí èèyàn máa fẹ́ khair ló fi jẹ́ pé téèyàn bá so yìí àdúrà tánàbí ní ká máa ṣe fún kàkà tá máa ṣàdúrà ṣàdúrà tí lè fi kún gbogbo àdúrà tá a fẹ́ ṣe pátá ànábì ti kó síbi khair ànábì sọ pé ká sọ pé barakallahu lak wa baraka alayk wa jama'a bainakuma fi khair ẹ̀wọ̀n kan kò sí àdúrà tó yàtọ̀ ẹ̀ṣẹ̀ tó kú tó bẹ́ẹ̀ nìkan bá sọ bẹ́ẹ̀ bá ti sọ yùn kò sí àdúrà tó yàtọ̀ ẹ̀ṣẹ̀ tó kú tó wàjọ́ àmọ́ abẹ ìmẹ́kùn náà sí xèrè. àwọn olùmọ̀ nípa ìmọ̀ tafsir wọ́n ti kó yẹ wa wípé àwọn ará madian àwọn ìjọ ṣùnàìf ọlọ́run ọba kẹ́ wọn púpọ̀ ọlọ́run ọba ṣoore fún wọn ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n ní oore tọ́lọ́run ọba ṣe fún wọn yìí ìsìdàrájà ọlọ́run fi jẹ wọn ni torí pọ́nà tí wọ́n ń gbà ń rówó ọ̀nà haram ọ̀nà haram ó ní àwọn ìjọ Shu'aib náà fi ń rówó al-ulama àwọn àfọ olùwà wọ́n ní àwọn ìjọ Shu'aib idha àtọ̀lù haddan min hududillah tán bá ti tẹ òfin ọlọ́run kan mọ́lẹ̀ pòròsákò ọlọ́run ti dárí ìgbà tán bá tún yá wọ́n ó tún tàpá sófin ọlọ́run kan àríjìkì wọ́n tàbá kọ́ sí ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ fẹ́ ni tọ́lọ́run fẹ́ jẹ níyà irú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá àti gbọdọ̀ lẹ́yìn nìyẹn ẹ̀yin dẹ̀ ń ṣe wá olówó tó ń tèmi tó ń lọ́mọ tó bá ti ń pè ìyapa àṣẹ ọlọ́run yìí tóun tó pè ní ìyapa àṣẹ ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ yìí sẹ́pẹ́ tó wọ́n máa ṣe tó wọ́n máa kọ́lé mọ́lé tó wọ́n máa gbọ́kọ̀ mọ́kọ̀ tó máa wọ́n fi máa pọ̀ sí táwọn máa wọ́n fi máa yàn fòun lẹ̀ tó wọ́n máa ṣe ìwọ tó ò ṣe kí ló kí lórí ṣe kí lórí gbèsè láyé. ìgbà mi àmọ́ ṣẹlẹ̀ ká ìsìnkìrọ̀ ọjà ọlọ́run ọba àfijẹ wọn àfijẹ wọn lẹ́kẹ́ kí wọ́n bá a lè jìyà torí pé ntọ́lọ́wọ́n ọba fẹ́ di ó mọ̀nà kó lè rọ́ lọ́wọ́ bá ṣùgbọ́n ntọ́lọ́wọ́n bá fẹ́ jẹ níyà ajá rẹ̀ ò ní gbọ́ fèrè ọdẹ bí bá ń gbọ́ fèrè yẹn ọ̀tọ̀ ní tí ó mọ̀ gbọ́. Inni arakum bi Inni arakum bi khayr. Torí pé mi rí yín kẹ́ni tí ẹ kúkú lóore. Owó ń bẹ, ọlá ń bẹ, ipò ń bẹ, kí ló dé wàá ṣètò ọlọ́run? ìyẹn lọ̀rọ̀ tánàbí ṣùháì tó ń bá wọn sọ. wa inni akhafu alaykum adaba yawmin muhin. lọ́wọ́ parí wala ta'afaw fil ardi mufsidin. wala ta'afaw fil ardi mufsidin. ànábì ṣùháì wá ń sọ fún wọn ah, kìí ṣe ìmọ̀ jin kóńgò àbí ìmọ̀ dí òṣùwọ̀n kù nìkan ni aburú tó ń bẹ lọ́wọ́ àwọn ìjọ àdàbíṣọ àìsàn kìí ṣe ìyún nìkan ìyìn wọ́n ń ṣe gangan òun náà àìsàpá ìbàjẹ́ níbi ìbàjẹ́ nì ni wọ́n ti rówó ibi ìbàjẹ́ ibẹ̀ ni wọ́n ti gíga ń bá wọn ọ̀rọ̀ wọn di púpọ̀ gbogbo àwọn tọ́lọ́run bá sì fi ìjẹ ẹ̀mú wọn síbi ìbàjẹ́ ọlọ́run fẹ́ jẹ wọn níyà ni wọn gbogbo àwọn tọ́lọ́run ọba fi rírí ṣe wọn síbi iṣẹ́ lọ́hùn kán lè jìyà náà nìjọ lọ torí pé wọn ò ní gbọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti rọpò mọ́bi jíjẹ múmu àti sísílẹ̀ a máa ṣòro làwọn ọmọ yahoo yahoo ò ṣe é fẹ́ fi ilẹ̀ torí pé wọ́n ti mọ owó táwọn ń láàrin ọ̀sẹ̀ kan ó control almost bí twenty million jàmá iṣẹ́ wo ló fẹ́ ṣe bọ́kàwé gan bó bá ríṣẹ́ kò ní í ṣe èló náà fẹ́ lóṣù. ولا تعثوا في الأرض مفسدين ولا تعثوا في الأرض مفسدين. Ìtàwọn ìjọ ànábì Ṣùáìb tí wọ́n ń ṣe ọ̀kan nínú ẹ̀mí jíjí òṣùwọ̀n dídínkù nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe àkọ́kọ́ nú ẹ̀ alukufuru billah wọ́n kọ́kọ́ kọ̀tọ́ lọ́n kò sí nǹkan tó jẹ́ kí wọ́n kọ̀tọ́ lọ́n náà ní ju wípé wọ́n ríra wọn páwọn lọ́lá ìgbà mi ń bẹ tọmọ ènìyàn bá fẹ́ ná torí ná tó fẹ́ mu torí mu tó fẹ́ lò torí lò ó ní ìfà ó tún ní èékánná àwọn àgbàlagbà wọn ò ní ìfà ẹlẹ́mìí ò ní pé tó ní ẹ̀fà hmm, ẹ̀fà kọ́ ìfọn bí owó ní ṣe máa so ìwà máa ń hun yẹn ni bí kéèyàn sá máa ń hun sá ní ṣe máa rí ẹni tí ọba wa lè kan náà tí ó fi hun yóò dùn tó kí ọba ti ń hun yóò máa dùn ẹni tó bá nífà tó tún wá lè kan náà kìnnáyà tán ẹni tọrọwọ ọrí kìnnáyàtà ìyẹn ẹni tọrọwọ ọrí náà kìnnáyàtà ẹni tó lówó lọ ọfẹ ná orí ọfẹ lò orí lò ó fà ń tóra wọn bí ẹ bá ní kó ṣàdúrà gbẹ yóò lè dúró fẹ ṣàdúrà yóò lè dúró fẹ ṣàdúrà ọlọ́rin mẹ́lẹ̀ ìsáànà láyàtọ̀ bá ẹni ọmọ ènìyàn mọ̀ gbẹ́rù gbọ́rí sọ́lọ oró ọlọ́run ọba tó dáa fi nítorí kó fẹ́ jẹ ó rí jẹ ó fẹ́ mu ó rí mu ó fẹ́ lò ó rí lò kò ọlọ́run ọba náà ìyẹn ló ṣe àwọn ìran àkọ́kọ́ nínú ìbàjẹ́ tí wọ́n ń ṣe lérílẹ̀ tọ́lọ́wọ́n bá ti forí ẹ̀rán ṣùháìb anábì ṣùháìb alayhi salatu wa salam sí wọn òun ni alukufuru billah kíkọ́tọ́lọ́ ọ̀la ló sún wọn débẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ní báksù àmúwálì náà ìmọ̀ jẹ dúkìá àwọn èèyàn lọ́nà yìí lọ́nà wo bí báksù mìkíyàlì wal mizan wọn a máa dín òṣùwọ̀n oníṣòwò ni wọ́n bẹ́ẹ̀ bá ti fẹ́ ra nǹkan lọ́dọ̀ wọn wọ́n dínkù fún yín wọ́n sì pè ní pípé ṣùgbọ́n nítorí wípé bẹ́ẹ̀ bá wà lọ bòmíì náà ẹ̀ ní rí afẹ́fẹ́ lọ́dọ̀ wọn àwọn èèyàn ò ní ronú pé wọ́n ń bo àwọn mọ́lẹ̀ wọ́n tún padà lọ ibẹ̀ yẹn ní àwọn ìjọ ṣùáì ibẹ̀ làwọn ti ń rówó ẹlòmíín ń bẹ lásìkò tiwa lẹ́nu ibi tó náà ti wọlé wọ́n kàn sàdédé create artificial scarcity kan ntí ọ̀wọ́n sàdédé wọn ẹ̀wẹ̀ kò bó ṣe wọ́n débi pé àwọn èèyàn wa ń sọ pé kódà bó ṣe three hundred pàlíkà ẹ̀ kà fún wa. jẹ̀mọ́ ẹ wo nǹkan oníkàlùkù títò yìí pọ̀ iyekíyekí ẹ̀ láfẹ́ ta ẹ̀ kà fún wa. ara ولا تبخسوا الناس أشياءهم ولا تبخسوا الناس أشياءهم àwọn èèyàn kan ń bẹ níbi táwọn ti lówó nìyẹn èyí wẹ́rẹ́ tọ́ra ṣẹlẹ̀ ń láàrin oṣù kan àti díẹ̀ ẹlòmíràn ti di multibillionaire látàrẹ̀ ọlọ́run ọba ní ẹ̀ máa máa wá owó síbi ìpa ẹlòmíì lẹ́kùn ẹ má máa wá owó síbi kẹ́yìn ó rẹ̀ kọ́mọlàkejì ó sunkún ẹ̀yẹ wá owó síbi kẹ́yìn ó sinmi kọ́mọlà kejì ó fò ọ̀nà kejì nìyẹn nínú ìbàjẹ́ tí àwọn ìjọ ànábì Ṣuaib tí wọ́n ń ṣe lérílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta onáàní kọ́tíwù tọ̀rík amrọ̀bù tó ni wọ́n iṣẹ́ wọn ni amrọ̀bù iṣẹ́ wọn ni amrọ̀bù àwọn gangan amrọ̀bù. wọn á lọ dá àwọn èèyàn torí páwọn èèyàn mọ wá sọ́dọ̀ wọn wá rajà àwọn náà ni wọn ó tajà fún àwọn náà ni ó tún lọ olè kó lọ dá wọn lọ́nà wọn á tún gba gbogbo ẹ̀ wọn á tún tún ta fún wọn owó wa ń pọ̀ lànàbí ṣùgbọ́n sọ pé ìní àràkùnrin kẹ́ owó yìí ń pọ̀ ẹ fi mọ́ lọ ṣùgbọ́n náà tí wọ́n gbà rí owó yẹn ò ní jẹ́ kí wọ́n mọ́ lọ́wọ́ ẹni ṣòògùn owó ẹni panilẹ́kùnjayé ẹni rí kọ́kọ́ mọ́sáàsì rárá o ó lè kọ́ òtẹ́ ó lè kọ́ event hall àwọn tí ó mọ̀ ọkọ́ nìyẹn ẹni rí kó sàánú aláì ó lè mọ sponsor àwọn oníbọ́ọ̀lù àwọn aṣẹ́wó ó lè mọ sponsor torí pé ìpìlẹ̀ bá a ṣe rówó ní í ṣe pẹ̀lú bá a ṣe ń na nínú àwọn táwọn ìjọ ànábì ṣùháìbù ń ṣe nìyẹn ọ̀gọ́rọ̀ ọ̀gọ́rọ̀ ọlọ́ṣà ni wọ́n wọ́n ń dáná bákan náà sọ́dù náà à ń ṣẹ̀bi lílà wọn èyí wá fẹ́ káwọn èèyàn ṣe dàbí mo ti wọn gbogbo èyí tá a wá kà kalẹ̀ yìí ọlọ́run padà torí pé alukur'an ni fásitì alukur'an ni máa túra wọn ni bọ́lá ń ṣe ra sọ́mọ nínú súrátù wúdù bí ẹni pé sẹ́ méjì péré ní ànábì ṣùáìbù jẹ́ fún wọn iṣẹ́ méjì ọlọ́run fọ́ sí wẹ́wẹ́ nínú súrátù A'raf. wọ́n ilé mẹ́tẹ́yàna kọ́ ohun ṣùáìbù. àyà àyà òní bẹ́ẹ̀ àyà eighty nínú súrátù A'raf ọlọ́run sọ gbogbo tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n wá ń ṣe gbogbo ẹ̀ papọ̀ lápapọ̀ ọlọ́run kò sábẹ́ al-ifsad ìbalẹ̀ jẹ́ náà ní gbogbo ẹ̀ látòkè délẹ̀ ó kọ́ kan tó kó gbogbo ẹ̀ sínú nìyẹn ọlọ́run bá sọ pé wà láà tá a fọ́ tó a ọlọ́run ò fẹ́ tẹ̀tẹ̀ mọ́ lé lé lé nínú sọ́ọ̀tù wúdù ló fi sọ pé ẹyẹ balẹ̀ jẹ́ mọ́ torí pé ní ti lọ́wọ́ yín níbẹ̀ ìbalẹ̀ jẹ́ pọ̀ ọlọ́run wá fọ sí wẹ́wẹ́ nu sọ́tò làárọ̀. kọ́lá ya kọ́ òun. ọlọ́run nígbà tá a rán anẹ́bí ṣùháìb sáwọn èèyàn rẹ̀ ó ní mo pẹ̀ yín èèyàn mi. u'budu Allaha ma lakum min ilahin ghayru. ọlọ́run ọba iná ẹnìkan ni ẹ máa sìnkú sẹ́lò ní tó yẹ ká ọlọ́run nítorí pé wọ́n ṣe kú fún àkọ́kọ́ nìyẹn ẹ sọ fún wọn kọ́mọ́sì nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba náà. kọ́dẹ̀ já àtúkọ́ ọba yìí látọ̀ mẹ́rọ bí kò. onípa ẹ̀ lè sọ pé ẹ̀kọ́ lè sọ ẹ̀mà àti ránṣọ àìsùn yín kó ṣàlàyé fún yín ó sì ti ṣàlàyé ìfẹ́ ẹnu ló kù. fàáhùn fólítẹ́ ìdàwà ní záà. ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ jàǹbá tẹ̀ ń ṣe fáwọn fáwọn tán bá fẹ́ ra nǹkan lọ́wọ́ yín òṣùwọ̀n talábọ́ ni àbí toní scale ẹ máa pé ẹ má ṣe jàǹbá fún wọn máa. wọ́n látàbẹ́kọ̀ tó ń láta àṣìyà ahun. ẹ máa mú àdínkù báwọn ẹ̀tọ́ àwọn ènìyàn lọ́dọ̀ yín ẹ gbowó pípé ẹ ta àdínkù fún wọn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n látò fún ìdófin àrùbí bàdà ìsìláhìá. ìgbà tó lọ́wọ́ bá ti tún orí ilẹ̀ ṣe ẹ má tún balẹ̀ jẹ́ máa. bẹ́ẹ̀ ni kò ní. kò ní pé ìbalẹ̀ jẹ́ ó ń bẹ níbi ká mọ̀ kírètì artificial artificial scarcity nǹkan tí ò wọ́n àwọn kan lọ kó pamọ́ ìbalẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ kò ṣe wọ́n wẹ́rẹ́ tó wọ́n òun ìdílé mi ń sunkún rẹ̀ jù sí ọkọ̀ tó náà gbé twenty five twenty five litres sẹ́yìn tí wọ́n ń travel lọ tọkọ̀ gbígbá gbogbo àwọn tí ń bẹ ẹnu ọkọ̀ yẹn lójó náà dóòdù fámìlì mi ń bẹ ń bẹ ẹni tó ṣe wípé àìmọye àwọn èèyàn nínú fámìlì ni wọ́n rọ̀ mọ́ ó ń bẹ nínú ọkọ̀ ó jóná kí ló di àwọn kan fẹ́ lówó wọ́n kó epo pamọ́ àwọn kan fẹ́ rẹ̀ wọn ò bìkítà páwọn kan ń sunkún gbogbo àwọn àṣetí wọ̀nyí ibi táyé fi ọkàn tí kówó wà nìyẹn bọba rẹ lómi sọ pé business business business tó bá lè kalẹ̀ ìwọ náà ò rí wípé ìbalẹ̀ jẹ́rìí ولا تفسدوا في الأرض بعد إصلاحها ولا تفسدوا في الأرض بعد إصلاحها ọlọ́run ọba ní gbogbo ń tẹ kà sí fàáj gbogbo ń tẹ kà sí bísínẹ́sì gbogbo ń tẹ kà sí ọ́sùlì bẹ́ẹ̀ ń wọ́sù ń wọ́sù gbogbo ń tẹ kà sí ẹ̀ṣẹ̀ ni Hmm. ìbalẹ̀jẹ́ ni ẹ má balẹ̀jẹ́ nígbà tó lọ́wọ́ bá ti túnlẹ̀ ṣe. Dhalikum khairun lakum. Bẹ́ẹ̀ni wá dúró tí ń tọ́lọ̀wọ́ bá ṣe fún yín ni èyí ń lóore ju ọ̀nà tẹ́ fi ń rówó wọ̀n yìí. Ẹ̀kọ́ tó mọ̀ mí ni. Tó bá ti pé ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ nítòdodo ẹ mọ̀ pé kò sóore níbi owó tẹ ní. Wala taqudu bi kulli siratin dídánà sílẹ̀ ọlọ́run gbé jáde ń bẹ̀yẹn nínú ṣe sí wọn wàlá wàlá tọ̀gọ́dọ̀ wàlá tọ̀gọ́dọ̀ ẹyẹ lọ ọmọ lúgọ Bíkúnlè sí rọ́ọ̀tì lójú ọ̀nà táwọn èèyàn tí wọ́n wá rajà ń gbà kọjá ẹyẹ lọ ọmọ lúgọdì wọn ń bẹ́ẹ̀. Tó àìdó. Ẹ wà lọ ọmọ tẹrùbà wọn. Ẹ lọ ọmọ dẹrùbà wọn láti lè gba nǹkan ní wọn. Wọ́n tàṣó dóònà àṣẹ́bí lílá. Ẹ ti tún máa kọjá àwọn èèyàn tó fẹ́ ṣe tọlọ ẹ̀ ní jẹ́ wọ́n orí tọlọ ọba ṣe. Man amana bihi. Gbogbo àwọn tó bá gbọ́ tọlọ́wọ́n ọba gbọ́ ẹ máa dúnkokò mọ́ wọn láàyè ní inú Kùrán nínú ìṣesí wọn tó bù áyà. Oná ẹ̀mí ń pé tán bá mọ̀ pé wọ́n fẹ́ ṣe tọlọ́wọ́n. Wọ́n fúnlẹ̀ mọ́ wọ́n ń sọ fáwọn èèyàn wọn láàyè mí nínú alukur'an nínú suratu Hud tá a ti kúrò yẹn wọ́n ń sọ fún àwọn ènìyàn tí wọ́n gba anabi shuaibu gbọ́ ní amisuratu ali imran wọ́n sọ fún wọn wípé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá lè tẹ̀lé ní shuaibu ń sọ wọ́n ní waqala al mala'u alladhina kafaru min qawmihi ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ aláyàfíìsílé tí wọ́n lówó alimọ́láhù tí wọ́n lówó tẹnu wọn tọrọ nínú àwọn ìjọ anabi shuaib wọ́n wá ń sọ fáwọn tó fẹ́ gbà tí shuaib lẹ́nu tí wọ́n fẹ́ rí wípé ntànàbí shuaib ń sọ ọ̀nà wà ń bẹ̀ wọ́n wá lọ bá wọn wọ́n ń sọ fún wa pé láyé ń sábà dùn shuaib bá ń tẹ̀ bá lè tẹ̀lé shuaib tẹ ẹ bá lè gbọ́rọ̀ sí lẹ́nu ìdá nnakun ìdá nnakọ̀ sírú òfò lẹ́sìn òfò ìyọ́jẹ́ dẹ̀ndẹ̀sí ìyẹn lọ́lọ́run ọba fi gbé jáde ńbẹ̀ wípé wọ́n ń kọjú àwọn èèyàn wọ́n máa dúnkokò mọ́ wọn wọn ní torí pé àwọn tí wọ́n ń kọ bí àwọn wọ̀nyí abẹ́ wọn ni wọ́n ti ń jẹ ebi ni ó fọ ojú ẹ̀ mélòó mélòó lẹ́yìn tó fẹ́ ṣe tọ́lọ́ ṣùgbọ́n àbí ọ̀gá tó wà ní ojú ní olè ṣùgbọ́n yorùbá dìbò wọ́n ní ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run wọ́n sì tún ní ntaajẹ làgbà ntaajẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn ìjọ ṣùháìp ó ní wọ́n dúró lé lérí náà. ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن تبغونها عوجا. gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe tọ́lọ ẹ fẹ́ kó wọ́ kúrò lójú ọ̀nà tó كنتم قليلا. ọlọ́run ọba ni ẹ lọ rántí nígbà tí ò sẹ́ni tó kà yín kú. tẹ́ ẹ jẹ́ nǹkan kan ṣèbí bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ nìyẹn lọ rántí. bàtà sàrọ́kùn. ọlọ́run ọba wa sọ yín di púpọ̀ ẹ di púpọ̀ nínú àrísìkí ẹ di púpọ̀ nínú bíbí mọ ẹ di púpọ̀ ló ń kà kí ló dé tẹ fi ń kọtọ lọ́run. wọ́n dúró kayfa kana aqibatul mufsidin. tó bá wá níbẹ̀ ẹja padà sínú sóràtò wù. ọlọ́run ọba ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa wípé nǹkan ń pè ní kéèyàn ó máa balẹ̀ jẹ́ ìṣe nǹkan ẹyọ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ alukófóró bìlá kéèyàn ó ṣe kèfèrí gbogbo àwọn kèfèrí tẹ rí yẹn mufsidun nàfẹ́ olùbílẹ̀ jẹ́ ni wọ́n lẹ́ẹ̀fì máa rí pé gbogbo ohun tí ò da àwọn òní rí tí ò da bàbá mi ń bẹ pápá nìkan ọmọ rẹ̀ wọ̀ jáde nínú ọmọ rẹ̀ obìnrin kódà òní òfin mọ́tò gbé lọ́nà kò ní rí tí ò da ìtànpẹ̀ ní ìbalẹ̀jẹ́ nìyẹn olè jíjà ìbalẹ̀jẹ́ ni adigunjalè ìbalẹ̀jẹ́ ni ìmọ̀ọ́sẹ̀ yàwúyàwú wáyáwáyà oríṣiríṣi òkọlẹ̀ fún ìbalẹ̀jẹ́ náà ni torí pé anabi Yusuf nínú sọ́ràtù Yusuf ìgbà tí wọ́n ń sọ wípé àwọn ọmọ ẹ̀yà anabi Yusuf aleyhi salatu wa salam tí wọ́n ní wọ́n jalè wípé wọ́n jí ife ọba wọ́n ní kọ́ọ̀lù tàlá. kọ́ọ̀lù tàlá. wọ́n ní àwa bọ̀lọ̀ wọn bá búra. làkọ̀dé àtọ́rọ̀ tàlá. làkọ̀dé alimtum máa jí iná lẹ́nu sídàfì àrùn. làkọ̀dé alimtum máa jí iná lẹ́nu sídàfì àrùn. ṣùgbọ́n yìí mà wípé àwa yẹn ṣe ẹ̀mí tó wá sí yìí láti wá balẹ̀ jẹ́. kí ni dágbà lérò pẹ̀lú ìbalẹ̀ jẹ́ wọ́n ní wá máa mú sáré sí i. jẹ́ jẹ́ olólè jẹ́ ni amrọ̀bà jẹ́ ni yahoo gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ènìyàn tàná ṣe ọlọ́run wọn rẹ̀ òun làwọn náà ń ṣe ẹlòmíì wọn ó sì máa wọ owó nú àkáǹtì rẹ báyìí lónìí ẹgbàáhùn ẹgbàáhùn owó ti wàlẹ̀ kó lẹ ẹlòmíì gbà kú ẹlòmíì ní sókè owó olówó tó kó sákàǹtì wọn ti fà gbọ ẹ lọ. olè jíjà yẹn ara ìbílẹ̀ jẹ́ ni lọ́lọ́wọ́n bá fi pa gbogbo ẹ̀ pọ̀ ọlọ́run bá fi sọ wípé. wọ́lá tá a sọ òun fi ọ̀ǹdí bò sí i. ọlọ́run ọba ni ẹ má yé máa mumu rárá ẹ má sọ ìbàjẹ́ lérílẹ̀ ẹ má sọ dìbì tẹ́ ti máa jẹ ẹ má sọ ìbà orílẹ̀ jẹ́ ẹ má sọ dìbì tẹ́ ti máa mu ẹ má sọ ìbalẹ̀ jẹ́ ẹ má sọ dìbì tẹ́ ti máa kójú kìá jọ ìbínú ọlọ́run ọba ló máa ń bí ìyà ní máa bí ìnira ní bí sáyé ìyà rẹ̀ náà ní gbogbo wa ń jẹ lẹ́nu tí a bá ti rá wọn tí ó pín wọn lọ́wọ́ ìbàjẹ́ lérílẹ̀ ìnira ò ní tán lérílẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith èyí tí àfa wa abdullahi ọmọ umar tí wọ́n gbà wá. hadithi yìí àfọwà ibnu maja àwọn ni wọ́n mú jáde nínú tírà wọn ní hadith four. four thousand and nineteen عن ابن أبي مالك láti ọ̀dọ̀ ibnu abi malik and abi láti ọ̀dọ̀ bàbá rẹ̀ an àtọ̀ bùn abi rọ̀bà láti ọ̀dọ̀ àtọ́ ọmọ abẹ́rọ̀bà àni abdullahi ibn umar qala láti ọ̀dọ̀ abdullahi ibn umar ó ní akbala alayna rasulullah sallallahu alayhi wa sallam anabi ó dojú kọ wáńjọ kan faqala ya ma'ashara al-muhajirin anabi ni mo pe gbogbo ẹ̀yin ará maka tẹ̀ ṣe ìjírá wá sí ìlú madina khamsun idha tulitum bihin nǹkan márùn kan bẹ tọ́lọ̀ ń bá lè fi àdánwò nǹkan márùn yìí kàn yìí wà á rúdù bí ńlá à ń tún dùn kù hù nà mo bá yín wá sọ lọ́dọ̀ ọlọ́run ah, ọlọ́run má jẹ́ kí nǹkan yóò bá yín láyé. èèyàn àbí ìjọ àbáwùjọ àbórílẹ̀ dáadáwò nǹkan márùn yẹn bá ti kàn wọ́n. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ làmtẹ́rì harry fa aisha tó fi qawmin qat ìwà zìnnà kò ní di tọrọ fọ́kálé àdánwò ni tó bá ti di wípé zìnà ìwà gbèrè ó di tọrọ fọ́nkálé hátà yóò lè nu òbí ha ó di wípé àwọn èèyàn yọ ṣe mọ́. anábìnrin tó ti dà bẹ́ẹ̀ ilà fàṣàfi ìmùtọ̀ òun wàlẹ̀ àwùjọ níṣe ni àrùn burúkú àjàkálẹ̀ àrùn yóò máa fọ́ká nírúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ alẹ́tì lẹ́mtẹ́kùn mọ́bọ̀ ti àfúláàfí ìmọ̀lẹ́bí ìnàmọ́bọ̀ in táwọn baba ńlá baba wọn tí wò fi ti gbọ́ rí jẹ̀mọ́ àtàwọn baba ńlá baba tí wọ́n gbọ́n tí ń jẹ́ covid corona náà gbọ́ rí àwa ń gbọ́ lassa fever ebola anabi ni bí ó ṣe máa ṣẹlẹ̀ yìí tí wàá zìnà tó bá ti di mẹ́ta tọrọ. ẹlẹ́ẹ̀kejì wàlámìyàn kùsùlùmí kìyàlá wàlmìzàn tí àwọn ènìyàn tí wọn ò bá ti yé máa dín òṣùwọ̀n kù kóńgò ẹ̀ẹ́dínkù scale ẹ̀ẹ́dínkù ó burú débi pé bí èèyàn bá fẹ́ ra sọ ọ̀pá kan wọ́n wọ ọ̀pá kan lójú èèyàn báyìí tó o bá délé tó o tún wọn kò ní kó pa kàmá. ọlọ́run ló wá máa bá ní ó sì rí kó pa kàmá ṣùgbọ́n mo délé kò ní kó pa kàmá. gbogbo òpà táwọn èèyàn bá ti yan eléyìí láàyò ìlà òkìlú bìtìní níṣẹ́ ni ọlọ́run yóò jẹ ìyàn sí wọn wọn ò ní owó tó pọ̀ ṣùgbọ́n kò ní ṣe ra kò ní tó ra nǹkan. tó ń gbọ́ hundred thousand lóṣù tó bá ti ṣe báyìí ó parí kò ní tó hadithi yìí nítorí àsìkò mẹ́ta tó kù tó bá dọ̀la àmọ̀ká bó ti ẹ̀jẹ̀ pé ẹnu kun hadithi sùmọ́ tó bá di ọ̀la insha Allah ta'ala á sọ ìdájọ́ kí àwọn àfa mú wá lórí hadithi náà hadith hasan insha Allah. gẹ́gẹ́ bí afọ aṣẹ́kọ̀ọ́ nàìjíríà ni bẹ́ẹ̀ bá ti sọ. ṣùgbọ́n àwọn ẹni tó kún yẹn á ṣàlàyé ẹ̀ ṣókí ẹbí Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé ṣàánú wa. aburú ni ìmọ̀ jẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ níbi owó aburú ni máa ń bisáyé ní ti máa ń bisá àwùjọ ẹbí Allah subhanahu wa ta'ala lẹ́yìn tí a gbọ́ lẹ́nu ọlọ́run tó ṣe wá láǹfààní pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la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 iṣẹ́ mọ́ṣáláṣí wa eléyìí tí ó ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé àánú ọlọ́run náà la fi bá dé ibi tó dé kò sí tó wù wá tó ká ṣe tẹ̀fsíìrì tọdún yìí nínú mọ́sídìí wa àwárò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ṣùgbọ́n lọ́run ní àsìkò òtítọ́ àwa bẹ̀ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kí ó mọ́ṣẹ́ ìrànwá lọ́wọ́ lórí ẹ̀. kò kú sòro fọ́lọ́run kí rọmọdọ́ọ̀nù yóò tó parí kí gbogbo ìhòòdì rẹ̀ gidi. gbogbo àwọn tí ọlọ́run yóò lò àti gbogbo àwa tí ọlọ́run ó lò ní sábàbí rírí iṣẹ́ mọ́sálásí náà ṣe ọlọ́mọṣẹ́ bò wá lọ́sẹ̀. kí ọlọ́run kó ṣe é nírọ̀rùn fún wa torí pé ọlọ́run ló ní ilé ilé ọlọ́run kí ọlọ́run ọba kó bá wa ṣe látọ̀dọ̀ ara rẹ̀ rahmatu ya arhamar rahimin fún àǹfààní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dá sí ní ọ̀nà tó jì àti ọ̀nà tó súnmọ́ akoto tí à ń fi owó sí ìyẹn account detail Darus Sunnah Islamic Foundation mosque zero five one nine nine three four four five nine GT Bank Darus Sunnah Islamic Foundation mosque zero five one nine nine three four four five nine GT bank Darussunnah Islamic Foundation Mosque zero five one nine nine three four four five nine GT bank ohun tọ́lọ́run bá ti wọn kálukú lọ́wọ́ ẹ̀jẹ̀ ká gbìyànjú kọ́lọ́run bá ti ó bá wa ṣe á fi àyílẹ̀ fún ìwọ̀nba ìbéèrè díẹ̀ tí a fi kásẹ̀ tẹ̀síìlì tèmi. هل من سؤال sábà ní ìbéèrè kánàwọ́ àbí tí ó bá wà ní kíkọ sílẹ̀ kí a fi sọwọ́ síwájú ká ṣe ní kánmọ́kánmọ́. tọ́ látara wípé ìbéèrè kankan kò ara ara ò tí ì máa lé pé ni àkọ́kọ́ tafsir abẹ́ Allah subhanahu wa ta'ala kó lọ. eléyìí tí a gbọ́ ọlọ́run tó ṣe láǹfààní. kókó ń ta arímújáde ń bẹ̀ òun náà ni pé ọlọ́run tó bá ló fi rán ṣùáì alayhi salatu wa salam táwọn wo táwọn ará mọ̀díyàn. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá a rí mú òun náà ni wípé bọ́lọ̀ ń bá fẹ́ yànyàn níṣẹ́ ọlọ́run máa ń ta irúfẹ́ ẹni bẹ́ẹ̀ níṣà ọlọ́run kì í yan ẹni ìdọ̀tí ẹni tó dọ̀tí níran tó dọ̀tí ní bíbí tó dọ̀tí ló kọ ló fi jẹ́ pé ìwọ náà kí èso kọ rẹ o ara rẹ torí o mọ ìtọ́lọ̀ fẹ́ yàn tó bá dọ̀la. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé nínú uslubu da'wa ọ̀nà tá a fi ń ṣe dáwà ọ̀nà tá a fi máa ń. convincing èèyàn convincing approach tó o fi lè mọ̀ kọ́lọ̀ ń sọ̀rọ̀ fún ọ ẹran létí orí tọ́lọ̀ ń sọ. ìyàwó rẹ̀ lè ṣe gbọ́n nígbà míì gbèjókòó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wọ́n ń sọ wípé ilé tá a kọ́ yàrá méjì ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti ẹ̀ kankan. tí ká dúpẹ́ oore lélẹ́yìí tọ́lọ̀ ń ṣe fún wa yìí kò sí pé láńlọ́ọ̀dù kan gbẹ́rù wàdà ọ̀tà kò sí wípé ẹnìkan wà sọ wípé níta bá jẹ́ ẹnu ilé wa kọ́lọ̀ ń kọ́kọ́ dá àlùbáríkà fún wa ẹni tí ò bá kọ́lé níjọ́ tí láńlọ́ọ̀dù bá lè jáde àwọn èèyàn mọ̀ ọ́rùn mọ́tíráàsì ní sùn jọ́nà bóyá ó ní dùnni bóyá kọ̀ lásọ̀lá ayé ò mọ̀ àá máa ń ráwọn èèyàn létí nínú dáwà rántí oore tọ́lọ̀ ṣe fọ́ torí pé kò sí bó ti wulẹ̀ kó rí yóò ní ọlọ́run ò lè má ṣe oore fún yàrá ẹ jẹ́ ká mọ fìyẹn náà báwọn yẹn sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ tá a mú náà nínú ẹ̀kọ́ tá a mú ní ni wípé ìgbà mi taari ọ̀rọ̀ si ọ̀rọ̀ èyí tó ń rí lọ́nà ewu lọ́nà haram kò wá ní lè fẹ́ kúrò nídìí ẹ̀ tó bá yẹ pé kò mọ rí ṣùgbọ́n tó bá ti rọ̀ mọ́ jíjẹ múmu owó ti ń wọlé ń bẹ̀ ọrọ̀ ń wọlé ń bẹ̀ láàrin ọ̀sẹ̀ almost fifteen million wọlé ṣètò ọ̀nà ọmọ sọ fún pé tó o bá fi ilẹ̀ níbo ló ti máa yí àwọn lẹ́nu yóò ṣe wà títí títí títí títí tí o ti wẹ̀ lórí tí o lọ pàdé ọlọ́pàá sọkún kálukú wa ká kéṣà àwọn ọ̀nà tí o mọ̀ ní tó bá ń wá ń bẹ̀ náà kò mọ̀ bọ́ ọ bá kú dúró tọ́ lọ́hùn tó dúró ti mímọ́ ìdọ́lọ́hùn bá kúkú ṣe fún ọ ọlọ́hùn ò ṣe. níparí inú ẹ̀kọ́ tá a mú nínú tafsiri wa tẹ̀lé òun náà ni pé alifasad awul ifsad fil ard ìbalẹ̀ jẹ́ nǹkan tó pọ̀ ló ń jẹ bẹ́ẹ̀ tọ́lọ́hùn bá ní wàlá tufsidu fil ard ẹ má balẹ̀ jẹ́ ìyẹn sọ pé kó gbé jíkà kẹ́ mọ́ wúlẹ̀ níjẹ̀tùmọ̀ ẹ̀yìn kúfúrù kéèyàn ọkọ̀ tọ́lọ́ kó má tọ́lọ́ kó má forúkalẹ̀ fọ́lọ́ kó má tìrùn kó má gbáwẹ̀ kó kà má gbélé ayé bí ẹranko ìjẹun tó wọ̀ ọ́ mu tó wọ̀ ọ́ ṣe tó wọ̀ ìbàlẹ̀ jẹ́ kéèyàn máa wówó lọ́nà ìlú ìbàlẹ̀ jẹ́ bákan náà ìdígunjalè olè jíjà jìbìtì ìmọ̀ dín òṣùwọ̀n kù ìbalẹ̀ jẹ́nu ìmọ̀ kọjá àwọn èèyàn mọ́jà àwọn èèyàn orí tọ́lọ́ ń ṣe ìbalẹ̀ jẹ́nu àti oríṣiríṣi àwọn ìrànràn ìyapa àṣẹ ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ní àgbéyẹ̀wò àwa mẹ́nu bà ìjìyà tó ń bẹ fún èyíkéyìí nínú àwùjọ tí gbogbo ìbalẹ̀ jẹ́ yìí tó bá ti gbogbo ìyàwó ló mọ̀ ẹjẹ́ tiwọn àdìsí yẹn là ń kà lọ tá a ti dá dúró tó bá di ọ̀la a máa tẹ̀síwájú lọ ìṣàlọ. ìbéèrè kan tó wá síwájú rí wọ́n ní ẹ̀ta àmọ̀ pé oníjìbìtì ni ṣé tó bá kọ́ mọ́lálásí tá a lè kírun níbẹ̀ a lè kírun bẹ̀ ṣùgbọ́n òun ò ní ládàá ládàá tó yàn gbà lórí pé yàn kọ́lé ọlọ́run kò ní sí fún sofiye agbalada báwa ń kírun bẹ wasallallahu ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullah wa barakatuh